ṣoṣo àjànàkú tí ń mugbó kejìkejì hmm. lórí ọ̀rọ̀ kan náà tí mò ń bẹ́ sọ látijọ́ yìí tó ń kọ tí ọ̀gbọ́n yìí náà mo tún pè é fún. èmi ni mo mọ ohun tí mo rí tí mo fi ń bẹ́ẹ̀ sọ ohun tí mo sọ. sórí kágbàlagbà kó jókòó síta kó máa wo òyìnbó ayé báyìí kọ́mọdé kó wá gun orí three story kóun náà máa wò rírí ayé nǹkan tágbàlagbà bá rí níbi tó jókòó sí ọmọdé ò lè rí i èmi mi mọ nǹkan tí mo rí èmi ni mo mọ nǹkan tí mo sọ pé kó o fẹ́ ọmọ Gbàdámọ̀sí Àìbùkẹ́ ọ̀rẹ́ mi mo sì fẹ́ kó o fẹ́ ohun mi kó o fẹ́. kò lè possible daddy i'm old enough to choose who i want ah, ah, ẹ ṣe máa ní kí n fọmọ rẹ yín ẹ tó ké pé mi ò mọ wáì báyìí ṣe máa kọ ní choose ọmọ rẹ yín kí n máa fẹ́ ah daddy kò lè pọ́síbù o. jẹ́ kí n sọ kínní kan fún ìṣe wa má sọ fún mi pé bóyá ò mọ̀ wá ọmọ yẹn èmi mọ̀ wá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mọ̀ wá mi ó fi já sí pé ìwà kan náà tá a ti jọ ń fi ń bára wa bọ̀ láti gbàtà tí mọ̀ra wa náà ló wà lára wa ilé ọlá nílé tèmi ilé ọlá nílé tiwọn náà tí a bá wá kó ọlá pọ̀ mọ́ra wa wá já sí wípé oyin dàmọ́lá ohun mi kò fẹ́ ohun mo sì fẹ́ kò fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. láti mi ò lè fẹ́ o i'm sorry to say. dúró náà kò mú nǹkan kan nínú nǹkan méjì tí mo fẹ́ wí mo gbà àbí mi ò gbà mú kan. dadi dadi mi ò gbà. Ah! ṣẹ́wà ó mọ̀ pé ajá tí bá ń gbó lówó rẹ̀ dìgbòlúgi ni yorùbá ń pè mo ń sọ̀rọ̀ fún ẹ pé nǹkan tí mo fẹ́ rè igbó rè ọ̀nà rè ó wá sọ pé o fẹ́ torí gbogbo mo ní mi ò fẹ́ nǹkan tó ń yàn fún mi yẹn nǹkan tí mo fẹ́ mo sọ fún ẹ yẹn o gbàgbọ́ ìkòkò sì ní gbómi kó gbẹ̀yìn kó tún gba nǹkan tí mo gbọ́ ó dà ó fẹ́ ó fẹ́ ẹni tí tó fẹ́ fẹ́ ni mo sọ fún yẹn nǹkan mi ò sọ jù bẹ́ẹ̀. Ah! kí ni gan ẹ fọmọ ọ̀rẹ́ mi fọmọ ọ̀rẹ́ mi ẹ ṣé mo dàgbà tó láti yẹn tó wù mí láti fẹ́ ni ah, èmi lẹ́kọ̀ọ́ dáàdi ṣe o kò dẹ̀ kí n ṣe fọ́ọ̀tì wọn kò ń ṣe ìbí wọn tó máa ṣe pọ́nmi tí o sì láyé mọ́. ṣé mi máa láyé dáàdi lè máa sọ fún kọ́tọ́ sọ yìí ọmọ ọ̀rẹ́ wọn kọ́ ọmọ ọ̀rẹ́ wọn kó o tẹ fọmọ ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan. ẹ wo ẹ tó mi kì í fẹ́ nìyẹn mi ò ní ẹ bá ó tẹ̀ ṣeré ni fọmọ ọ̀rẹ́ yìí fọmọ ọ̀rẹ́ yìí kọ̀ọ̀kan o mo tó bá wẹ̀ ní kẹ́ ẹ ṣe mo ní fọ́ọ̀mù ọ̀rẹ́ yìí kankan ah, ah, ẹ máa fún ìwọ̀n àlàyé oníwà nílé ẹ ní jẹ́ kí èèyàn sinmi ẹ ah, fọ́ọ̀mù ọ̀rẹ́ yìí o. Seriously, I I don't know. Anytime tí n bá ti wo onú ojú ẹ̀ báyìí. Ìfẹ́ máa ń sọ lọ́kàn mi, you know, I don't know. I love you so very much. I love you too. ṣùgbọ́n kò jẹ́ pé ẹ̀yin ọkùnrin á sọ̀rọ̀ ànádìí bá mi nìyí. bí ti báwo. ṣé o mọ̀ wípé ọkàn ṣoṣo ni obìnrin dùn mọ́ lọ́wọ́ ọkùnrin. ọkàn ṣoṣo ni obìnrin dùn mọ́ lọ́wọ́ ọkùnrin. yes of course. ok tó bá wá di méjì nǹkan. níyì tó bá di méjì á di ojú òwú. di ojú òwú bẹ́ẹ̀ni. I like that Ti ó bá wá ṣe èsì tó lọ di mẹ́ta nǹkan. To ba di meta? á di ẹ̀ta òtúlé. ẹ̀ta òtúlé i'm i'm loving this Ti ó bá wá di mẹ́rin nǹkan. Hmm, to ba di mẹ́rin To ba di mẹ́rin á di ìwọ ló rìn mí èmi ni mo rìn. tó bá ṣèṣì di márùn-ún tóbìnrin bá di márùn hmm, tóbìnrin bá di márùn á di lágbájá kan ló ń ba tẹnìkan jẹ́. tó bá di mẹ́fà ńkọ́ o. tó bá di mẹ́fà á di kà. ok bàbá ń bá rí ẹ tó bá wá di méje ńkọ́. níyì tí obìnrin bá di méje á dà jẹ́ yá á dà jẹ́ ìgbà yẹn náà máa ní lágbájá kan tàmẹ̀dò kan ló pọ̀ mẹ́nìkan jẹ. ọpọlọ tí Ọlọ́run fún ẹ kò ní dùn ọlọ́run fún ẹ ní ẹwà ó wá fi ọpọlọ sí i nítorí wípé kí ni tí èèyàn bá ní ẹwà tí kò bá ní ọpọlọ ojú bá ń tẹ́ ni o you know I I love you so much. I love you too. I love your your pretty smile anytime tó bá ti smile I máa ń love ẹ ọlọ́run tó wá fún ẹ ní fine shape you know irú shape tí mo máa ń like I love you so much baby mo mú dá lójú wípé níwọ̀nba ìgbà tí n sùn tí n ti lajú sí orílẹ̀-èdè ayé yìí mi ò ní ṣe nǹkan tí ó máa gbọ́ mi jẹ́ lójú ẹ̀. I love you so very much. I love you too, pick your call gbé call lẹ́nu. uh a minute seriously wow. I'm gonna make a post to our love seu amigo. mí. ìfẹ́ tí ò láfiwé ìfẹ́ tí ò ní á bá wọn ìfẹ́ tí àwọn èèyàn fi ń gbàdúrà ìfẹ́ ìfẹ́ tó jẹ́ pé tí ó bá máa di generation mi àwọn àrọmọdọ́mọ wa wọ́n sì máa máa sọ̀rọ̀ ìfẹ́ wa Oúnjẹ yín ti wà lórí tábìlì ẹ̀, ṣé kí n lè gbé wá? dádì ẹ̀gbọ́n mọ́tò yìí wálé ni. kalẹ̀ ni. Ah. Ah. mo ì ṣeré rẹ̀ sí afẹ́sọ́nà mi ti fẹ́ fẹ́. àfẹ́sọ́nà. èmi ọ̀lànìyí ọ̀lànìyí. tẹ́lifí sáwọn. kí ló ṣe é mo fẹ́ lórúkọ yẹn. Ah, o tún o tún tó láyọ̀ wá jókòó sórí mọ́tò tí mo rà fọ́mọ mi. ta ni ẹ́ máa gbọ́ o ẹni tó fẹ́ fẹ́ tèmi fọwọ́ sí àbí tó fẹ́ tó yàn fúnra rẹ̀ ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó gbaṣọ sọ̀rọ̀ máa gbọ́ òjò lágbà rere alákẹ́rẹ́ gbàdí ìgbà ọmọ ẹrú wa túṣu jẹ kó tó wá dàbá ẹ kó wá kó tó sọra èmi ò mọ ohun tí mo ṣe ìrẹ ìrẹ ìrẹ láyé ikú kọ àtàlágbà àgbo kọ jáde out out àwọn ọjà àgbà ni. àbó àbó bá mi nulẹ̀ bá mi nulẹ̀ wò lọ́rọ̀ gbọ́ àbúrò mo máa jẹ lọ́wọ́ àṣà olóògbé bá mi nulẹ̀. You're not supposed to be sounding like this. Professional, yeah. Eh, hey, eh, now. And that is the more reason why to go to work a ní láti jókòó ká perfect gbogbo proposal in house kó tó ipá máa lọ defend it. no i can't go to that company and start grabbing. ọmọ kẹ́hìndé yẹn crazy gan. ehin na wà na. Ah. bọ́ọ̀lù máa ń ṣe bíi kìíní báyìí náà ó mọ̀ pé o ò lè wá ó yẹ kó ti sọ fún mi láti bíi two hours mo ti ń dúró de pé kí n wá bá ẹ mọ́nẹ́tì wá bá ẹ máa ti àyàn kìíní i have other things to attend to báwo ló ti ń ṣe yan bí ọkà báyìí náà.

ìwádìí tí mo ṣe ìwádìí fi yé mi wípé ọmọ yín wà òkè mẹ́díkálì so nǹkan tí mo fẹ́ sọ fún yín sì ni wípé he is suffering from severe spiritual problem. bó ṣe rí yẹn kò sí ní tó ṣe kí. ìwádìí tí mo ṣe ó fi yé mi wípé ọmọ yín wà òkè o ṣùgbọ́n nǹkan tí màá sọ fún yín sì ni wípé dóò kò bá ìlànà iṣẹ́ wa mu torí pé hospital helen ló ló fẹ́ kí n sọ fún yín àfi kẹ́ ẹ tẹ̀sẹ̀ lébọ̀. kí tẹ̀sẹ̀ lébọ̀. bẹ́ẹ̀ ni. mo dárò. ibo ni ọ̀rọ̀ níyì tẹ́yìn fojú kékeré wò ọ̀rọ̀ ní kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. mi fojú kékeré wo èmi náà ti rí kí n tó sáwá báyìí. ẹ wo níyì forí jálé agbọ́n tó dẹ̀ lágbọ́n ṣe ń ta ó ti ṣàwọn tí ò yẹ kó ṣẹ̀. mi ò mẹ́ni tí mo ṣe iṣẹ́ àgbà mi. ìyá níyì ẹ wo sẹ́ẹ̀ fẹ́jọ́ kọ́mọ yín kú ẹ sì ní fojú kékeré wa wo bá fojú kékeré wò mí ní débì. ẹ wo ẹbọ lọmọ yóò gbé o ẹbọ ẹbọ lọmọ yóò máa gbé dáná kára rẹ yá. bàbá mo ti ṣetán báyìí láti pẹ́ mọ́ gbogbo ohun tó bá máa ná mi mo ti ṣetán tó bá jọ̀wọ́ ni gbogbo tẹ fẹ́ rà ẹ sọ yẹ kí n mú nínú mọ́tò fún yín sí. ẹdú iṣẹ́ rò báwọn ẹbọ kéékèèké là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ni ìyá níyì ẹbọ fẹ̀mí rẹ̀ mí là ń sọ yìí ẹ jọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bọ́dá ní yóò ní kú èmi náà ò ní kú ọlọ́run á lọ́ra ẹ̀mí tiyín náà á lọ́ra. òjòjò mo tún ní kí n bá wọn gbé mọ́mì ní láéláé wọ́n jẹ́ káwọn fojú sunkún ọmọ bùdá níyì tó wà lórí ààrẹ náà kan ṣe bọ́ ọmọ làwọn náà gọ́ọ̀mẹ̀ mo ti ṣetán láti bá ní ìgbébọn. bàbá ní ìṣèkiri bàbá ní ìgbébọn. ṣé ó ṣàlàyé fún ẹ wípé. ọlọ́sùnmọ̀ mi ti ṣàlàyé gbogbo nǹkan tó wà nídìí ẹ̀ mo ti bu ṣetán mo ti ṣetán láti bá tó ìgbà wo la fẹ́ gbé báyìí mọ́ mi. àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ wá rò pé kò ní jèrèjè ṣùgbọ́n bàbá Dùmarè ó gbé wa èké amárinjẹ jèrèjè ṣùgbọ́n bàbá Dùmarè ó gbé wa èké amárinjẹ akirintán bá rìn gbàràn àdán ọmọ aráyé ẹ káàárọ̀ àǹtí àmọ́ àjọ àárọ̀ ni pé ó mọ̀ abẹ́ fúnra ẹ̀ fúnra ẹ̀ o. ó dà ó ṣe. ìyá dànìyàn. Hmm. kínní nǹkan ló ti wà ní ọkàn mi tipẹ́tipẹ́ tó ń yọ mí lẹ́rùn pé ọjọ́ tó bá ti fojú ra ayé ẹ̀rìn igi ẹ̀rín rírà o ló máa lọ ọkàn wá fún ẹ. jọ nítorí ọlọ iṣẹ́ kí ni òun ṣe ń bí bàbá wo ló ṣe jẹ́nu ilé gangan. torí ilé yìí bó tóbi tí ara gangan gangan gangan náà yóò jogún ẹ̀ fún kò lè rí ara rírà náà ní géètì rìn ti géètì. gbogbo àwọn fúláwà mèremère tó wà ní inú àwa ló wà ní ìkápá ẹ̀ náà lóyún tí ó wà ní àbá ẹ̀ ṣẹ̀ lọ́dọ̀. Hmm, ó ṣiṣẹ́ gidi má wọrí. orúkọ wa gangan yóò pè ní gbòǹgbòrà gbòǹgbòrà yóò kọ wa tẹ́yìn máa ń rẹ̀ yóò ẹ̀gbọ́n mi ní ìtòpó sọ kọ̀m̀pútà fẹ́ rú ẹ̀. jọ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kí ni kókó nǹkan tó fẹ́ gangan kí n ṣe fún ẹ báyìí. bó ti rà ràn ohun kémi èmi àti ẹ̀kájọ máa jẹ́ kí ni kájọ máa ẹ̀ pọ̀ hmm. kémi àti ẹ̀kájọ. fall in love kò sí wàhálà mo ti gbọ́ a máa sọ̀rọ̀ létà ṣùgbọ́n. bó ti rà ràn èèyàn pàtàkì ẹ̀rọ máa gbọ́ ọ̀rọ̀ tí ó máa ronú sí torí tó bá gbé àwọn ọkàn ọkàn mìíràn máa mọ̀ pé eré kò ń jẹ ènìyàn pàtàkì ó wẹ̀rẹ̀ kó máa fún àrẹ́sì tó dáa. àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ wá rò pé kò rí tèrè jẹ mọ bàbá mi máa lọ. báwo ni ṣó bínú sí mi. mo hmm? bínú o ah. má bínú mo bínú security ẹ̀ rádaràda àbí kí ló pe rẹ̀ ló débí. Ah. Hmm. ló bá dé o ọkọ̀ òun ṣàfẹ́ rí mi òun fẹ́ ká ṣáà máa fẹ́ ra wa lọ́rọ̀ kan ṣá. Hmm. bó má ṣe máa ń ṣe ń tẹ̀ màá nìyẹn ah. tó bá bẹ̀rẹ̀ àwàdà ní ilé yìí báyìí a máa rẹ́rìn rẹ́rìn rẹ́rìn wò ẹ̀rín àrùn tọ̀sára ni bó ọ̀rọ̀ tí o máa jọ wá lójú nílé. àfi kó yá já wàdà wo ọ̀rẹ́ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìwọ ni mo wá rí o. lórí ọ̀rọ̀ níyì ẹbọ ò ṣe ẹbọ. tòun ò fẹ́ gbé ṣé ronú sí dáadáa ṣá. wò kò sí ronú kankan nù ẹ̀ níyì ọkọ mi ni ẹ fẹ́ fi ṣáde orí mi mo ò rí ẹ̀ṣẹ̀ ni pé máa gbẹ́ bọ òun ẹ̀ṣọ́ sínú ẹ̀ o mo ti ṣe tán tí n fẹ́ máa gbẹ́ bọ yẹn. jọ má bínú ṣé níyì ò ní ìyá ni ó ní ìyá kò ní àbúrò ah, àbúrò ìgbọ́n ló wá bá mi nígbà tó rí pé ìfẹ́ tó yè kúrò wà láàrin mi àti ẹ̀ ó dẹ̀ bá mi pé àkìjọ kí bá gbẹ́bọ o mo rẹ̀ rẹ́ṣẹ̀ inú ẹ̀ so torí ẹ̀ and I've, I've made my decision. ẹ̀ẹ́n nínú kó bá gbẹ́bọ àmọ́ ọ má gbàgbé o nǹkan tá a mọ̀ mọ̀ tá a ṣe kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ṣùgbọ́n eléyìí tá a mọ̀ tá a ṣe ewu burúkú wà ń bẹ̀ o. ìwọ ọ̀rẹ́ mi Ọlọ́run jẹ́ kí gbogbo wa dẹ́ṣẹ̀ èmi ò rí kan tó burú náà I'm ready to to to help him out please. o fẹ́ gbẹ́bọ yìí náà ni. ṣe má bá gbé ni o fẹ́ gbẹ̀bọ̀ kò sí wàhálà ṣùgbọ́n ogún ọgbọ́n ọgbọ́n làákàyè wọ́n ń tọ kádàrá lẹ́yìn ni o má má ru ẹrù ẹlẹ́rù sórí kó fa ẹ dání ó bẹ́tà kó kó kó tètè yá ronú ẹ kó change mind ẹ. Bisi. tí ògùn bá rí níyì ní orí ìdùbúlẹ̀ àìsàn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ah wá bá káàánú sórí kò tiẹ̀ sí àní àní àbí tàbí ṣùgbọ́n kọ̀ọ̀kan mo fẹ́ bá gbé mo tẹ̀ ti ṣe tó báyìí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gan mo ti ń gbé kò sọ̀rọ̀ mọ́ o ti make up mind ẹ. Hmm. jẹ́ àsọ nǹkan mi ṣó gbọ́ pé arẹwà fẹ́ ṣe wedding. ẹ fẹ́ ṣe wedding ẹ ṣáà sọ fún wa. mi ì sọ fún ẹ inú ilé ẹ̀kọ́ ni mo wà tí mo ti sọ fún ẹ báyìí hmm. òun lẹ́dẹ̀ ti gbọ́ yẹn adẹ̀ máa ń kara four thousand naira kẹ́ ra aṣọ kẹ́dẹ̀ bá wa. fífẹ́ wá. ẹ sì wà lámàrà náà àmọ́ ọjọ́ rẹ̀. àmì inú àti àbí. Ah. Oh. Ah. Oh. Oh. Ah. Níyì, kí ló ṣe ń bí? Nítorí Ọlọ́run ṣáà tú mi sílẹ̀. Tẹ́lú sọ mọ́lẹ̀. Kò yé mi mo kàn délé bára mi bíbá yìí ni ìnira ẹ ti pọ̀ ju jọ tó rẹ̀ já tú mi sílẹ̀. jẹ́ kí n tú ẹ sílẹ̀ o jẹ́ kí n tú ẹ sílẹ̀. dúró ń bẹ̀ sílẹ̀ tún fẹ́ tù sílẹ̀ má rẹ̀rẹ̀ lẹ́rù sórí kó fọwọ́ o. olólùfẹ́ mi ni ẹjọ́ ẹjọ́ kí n tú sílẹ̀. ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. irú aláwọ̀ líle ah mo dì ní ìmọ̀gì. How? dájúdájú ara ni níyì níbi tó wà mo ní láti wá nǹkan ṣe i have to do something ọlọ́run to bá mi fi ṣó ẹ̀ṣọ́ níyì o bá mi fi ṣó ẹ̀ṣọ́ o má jẹ́ kó kú báyìí mi ṣàánú mi o ṣàánú mi o. sílẹ̀ ṣe ó sì sọ pé ó gbé ẹbọ yìí. wọ́n gbé e. ẹ gbé. bẹ́ẹ̀ ni bàbá. ìfẹ́ bẹ̀rẹ̀ lágbára pọ̀ ìfẹ́ lágbára ẹ ọ̀dà ẹ tó bá lọ́ọ́ gbé ó yẹ wá fi ẹbọ yìí kàn lórílẹ̀ mẹ́ta. ọmọ ṣe wa o ṣe tí wàá ṣùrẹ́ fún un bá ti ṣùrẹ́ fún un níyì torí káyọ̀ balẹ̀ yá ni mo ṣe gbẹ́bọ yìí o káìsàn kó má tún padà sí ẹ lára mọ́ o tó bá ṣe é dìde lórí ìdùbúlẹ̀ àìsàn ìbáyìí kó má tún padà sí lára mọ́ láéláé. wo ọmọ ṣe wà ó tiẹ̀ ti dàsẹ̀ àìsàn kan kò gbọ́dọ̀ padà sórí ẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí ìwọ olólùfẹ́ rẹ̀ ti lọ́ọ́ yẹ wọ kó fẹ́ yẹ kó àtàrò lórí ẹ̀ ah, wọ́n ọwọ́ ọmọdé gan kájú yàtọ̀ òun tèpo tàgbàlagbà torí mọ̀ ká gbogbo ọ̀nà ogun ló ti ń bómi sọ̀tá ariwo yè ní bá lọ sódì ọ̀run. bàbá àlàgbà gan báwo ṣe lọ́wọ́ ní kò ṣe é sọ ọ́rẹ́ tí wọ́n ti fẹ́ nú ẹ wì ó ti dàṣẹ wo níyọ̀ ọwọ́ àwọn ọmọdé kò lè ká ìwọ nígbà tí wọ́n ti kí ọ dédè ní òkúta pààrà níyì wọ́n wọ́n ọmọdé kò kájíyá tòun tèpo tàgbàlagbà kò kágbọ̀ngbò ọ̀nà wọ́n ọ̀gbun náà ti ń bọ́ mi sọ̀tá ariwo yè ní bá lọ sódì ọ̀run orí ọ̀rọ̀ fẹ́ mọ̀ lágbára pọ̀ wọ́n mọ wọ́n mọ ọmọbìnrin yìí torí sẹ́kù rẹ ló kú yìí bọ́sẹ̀ lọ́hùn kò ní jẹ́ kò ní jẹ́. kẹ́bọ fin kẹ́bọ gbà kó dòde ọ̀run o kára ní ìyá o. Eh, eh, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbélé ẹ jọ̀ọ́. mo mọ kára ní ìbá fi lè yá ni. <laughs> kára ní ìlé yá ẹbọ fẹ̀mí rẹ̀ mi ló gbé dání yìí. ẹbọ fẹ̀mí rẹ̀ mi. ṣé wọn mọ̀ pé tí ara ní ìbá ya ìwọ máa kú ni. Eh, ah, ẹ ṣàánú mi. àbí kí ló sọ o lè gbé ilẹ̀ o hmm. ẹni tó bá dà fánù òun náà fi bò àbí kí ló ní mo wí bẹ́ẹ̀ ni. Ah. sára rẹ balẹ̀ dáadáa elédùn àbọ̀ ṣéwù aráàlú ọgbọ́n lọ́mọ yá iṣẹ́ wọn ò mọ̀ pé tẹ́wúrẹ́ bá jí yóò fara tẹ̀gbọ́n ògiri ni àgùntàn bọ̀lọ̀jọ̀ tóun náà bá jí yóò fara tẹ̀gbọ́n ògiri ni títí wọ́n jí báyìí ó ti fara tìyá ọmọṣẹwà. ọmọṣẹwà ló báwo ló ṣe ṣe. mo ti gbé síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ní gbé síbẹ̀. ó ò pàdé ikú ò pàdé ikú. ikú. àrùn. ó fò. eyín ò ga eyín ò ga eyín ò ga eyín ò ga. ó ti wà òkè dáadáa. ó fọkàn balẹ̀. àní sẹ́ni wọ́n ti lọ sí i àbí elédùn àṣeun elédùn àṣeun gbà tó ti dé fún mílìkì mu ẹ́ wọ́n máa wọ́ndà pé mo pè wá sí ìlú ìgbà tí mo fẹ́ sọ ọ̀rọ̀ kan tó wà very special fún un. mo wà surprise ìgbà tó ní ní kí n máa bọ̀ mo lè tún pè é pé bó ṣe máa bọ̀ nílé oní nínú ibi ló ṣàfẹ́ so èmi náà wà surprise. why did? kí ló tó ń kúnlẹ̀ fún mi? Baby, bèbè irú kan tiẹ̀ ó ṣọ̀wọ́n gan láàrin àwọn òkúta irú iyọ̀ ẹ̀ ó ṣọ̀wọ́n gan láàrin erùpẹ̀ you know you're kind of woman you, um, you're one in a million you're so special to, to me because ká ní pé bí mo ṣe síkì yẹn ni mo gbàbẹ̀ ni mo gbàbẹ̀ lọ kàn mọ́ nǹkan táwọn sọ yìí kọ́ làwọn máa sọ à ń kò dẹ̀ sí ẹ̀dá kọ̀ọ̀kan tó ready láti help me jù wọ́n lọ so um, I'm just using this opportunity to say a big thank you thank you so much I really appreciate that. gan. kí tiẹ̀ tó sọ ẹni tì kókó dìde kojú kan náà. kí n okay your wish is my command yeah. I will stand up. ọkọ tí mo bá ṣe léyìí fún ẹ ẹni tó fẹ́ ṣe fún ó mọ̀ pé ìdùnnú ti ẹni ayọ̀ tèmi. ọ̀rẹ́ o. yà mm-hmm. tó bá wá ṣe bẹ́ẹ̀ tí mo fi olólùfẹ́ mi sílẹ̀ tí mo kàn fi sílẹ̀ kó kú bẹ́ẹ̀ kò sí òfin mi lọ́nà kí kúkú tẹ̀lé ẹ̀. lóòótọ́. because I really really love you with all my heart. I, uh, baby I love I love you too I love you so much thank you so very very much yeah because kò easy o. love you too baby. Mm -hmm. well nígbà tí o rí bẹ́ẹ̀ o right. pé go to go. No, lóòótọ́. ah mo ti dúpẹ́ ojú ètò ti padà sípò ah oh come. kò want to share rí nígbà tó sick. ọ̀rẹ́ in fact olùdíje only ṣe wò kí n má tó sọ pé wọ́n mọ̀ because mi ò fẹ́rẹ̀ fọkàn mi láyé àti láíláí. ọkọ mọ. agbára ọlọ́run ogun tó ti ṣe kò tún gbé mọ́. àmín. ẹ̀ mo ti dé àdúgbò yín ibi tó ní kí n dúró sí yẹn ni mo wà also I think ibo ah, wa babes abẹ́ta kò bọ́ sí. tí ìṣòro tó sì jẹ́ ni mo wà ní jẹ́ kó bọ́ sàkóso tó wá mú mi má pè é wọ̀ sí ìlú three minutes ṣàmọ́ pé all right then yeah. hello. hello. Um, sorry mi ò rí ojú ìrí ní ah, àdúgbò wa so I was actually forced to say hello. ẹ jẹ́ kí actually mo wá wo ọ̀rẹ́ mi kan ládùúgbò yẹn òun ni mo dédé níbẹ̀. orúkọ mi ni Ọláníyì bọ àwọn ọ̀rẹ́ máa ń pè mí ní nero ọ̀níyì. ìsà níyì tẹ́ ẹ ní mind ẹ jọ torí ẹ lọ́hùn ẹ go straight to the point. Um, ojú ò ní rí arẹwà kó má sọ hello so hi. inú mi máa dùn tí ẹ bá lè fún mi ní contact yẹn so I can you know ping you in the morning and say, hello, good morning, how was your night and all that, you know. So, in a nutshell, you want to be my friend? Yeah. <laughs> okay, let me have your contact instead. Oh. I'll be you. Better. Um, Oito. Oh, okay. one. Six seven nine. double three. Um, I'll be you. I love you. Thank you. It's beautiful. Because you are beautiful for real. You have a nice time. ẹ ló sẹ́wà níbo lo wà wọ́n fi nǹkan tó ń ṣe lọ́wọ́ ẹ̀ fi lẹ̀ mo rí níyì ọkọ àfẹ́sọ́nà ẹ̀ mo rí pẹ̀lú obìnrin míì máa bọ̀ lórí burúkú lọkùnrin já ojú mi nìkan kọ́ ló máa. ṣé àwọn ń dàgbọ̀ lóyún kí ló ń ṣẹlẹ̀? ó fi jẹ́ kí n béèrè lọ́wọ́ ṣé o láìpẹ́ rẹ̀. tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní máa wá ẹ káàkiri mi ò ní máa pè é all the time báyìí tí mo bá jí láàárọ̀ kùtùkùtù ìwọ ni máa kọ́kọ́ pè baby ṣé o wà okay tí mo lọ́ọ̀rẹ́ I won't be doing all those things now kí ló ń ṣe yẹ. okay let's agree to like bóyá o like mi tó láti fi mi ṣe aya. irú obìnrin tí mo máa ń rí lójú àlá mi pé mo máa fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó mi ìwọ gangan ni mo máa ń rí obìnrin tó pupa tó fine tó ní shape What you ṣe ń sọ̀rọ̀ báyìí náà. wọ́n tún You dé ní òfòlà dọ́là yẹn I don't seem to understand you. the last time tó ní wíkà lọ wọ́n sì lù sí around see lọ room, yọ̀dà búrò mi chorus. àkọ́rà you ètò ìyẹn ó bímọ sọ ọ́ lọ tẹ̀kẹ́ ọmọ tuntun then no time yìí. the last time I asked you in Abeokuta ni the other time it was a lorry tí kò ṣe pé òun tàn mí báyìí bọ̀bọ̀ bọ́ọ̀. olúwa dára sí mi fún mi ní táìmù díẹ̀ jẹ́ kí n stọ́dì irú èèyàn tó jẹ́ because ṣé o rántí pé mo sọ fún ẹ pé ẹni tí mo fẹ́ last X mi tí mo mú lọ sọ́dọ̀ mọ́mì mi later òun àti ọ̀rẹ́ mi tímọ́tímọ́ àwọn méjèèjì wọ́n get down ó mess so mo nígbà tí take time mi kí n tó lè mú obìnrin mi lọ sọ́dọ̀ mọ́mì mi relax now. so you, you don't trust me abi mi ò ṣe ní trust ẹ mo trust ẹ bọ̀ kàn fún mi ní time díẹ̀ ó ti yẹ. ní ìkọlẹ̀ lè ní ìkọlẹ̀ lè ní ìlú ọ̀hún níyì níyì ìwọ. ó náà kankan tí mò ń and you are meeting up actually so in due time i'm gonna talk about money láti ra sorry kí ni irun wo ló ṣe. ní ìwọ. ọ ọ ní bọ̀ ni. ní ìwọ ní ìwọ ibi ló wà bí kò kí ń ṣẹjú ẹ kò kí ń ṣẹjú ẹ tó ìwọ làìda tó ń gbé ní ọmọ ènìyàn tó fi pọ́n mi ènìyàn yín aláìda wò ó mò tẹ́lẹ́jọ́ bẹ̀rù. sọ fún kinní tó jókòó yìí sọ fún ìdí ọ̀ sọ fún ajá ìdìbò níbi tó jókòó yìí kó dìde kó bọ́ síta rí sí ìsìn shut just shut your trap. kí ni problem ẹ náà sotiri ẹn tó jókòó yìí she is the apple of my eye kò dẹ̀ sí nǹkan kan tí o lè ṣe sí you are just a substitute ṣé ìwọ gangan ló máa get out mi bá. mi èmi ló ń bá wí bẹ́ẹ̀. yes èmi ló ń bá wí. ìwọ ni. kí ló dé jẹ́ ká lọ bá wọn. wo má wọ rẹ má mọ̀kọ́ ti máa ṣe lórí ẹ̀ jẹ́ ká máa lọ. ó náà kàn tí mò ń and you are meeting up actually so in due time àmọ́ ìdọ̀tọ̀ ọ̀dọ̀ mi ni relax na sorry kí ni irun ni wo ló ṣe Are you trying to deviate from the issue or what? What else are you talking about? Uh, on a bunny. it's bunny bunny. Ọmọ kẹ́mi mọ̀ wẹ́. Dídé jọ. Ah ọmọ. These two here I come. Yeah, hello. Ìgbà tẹ́mi náà bá sọ̀rọ̀ lánàá same thing tó sọ nìyẹn. Mo dẹ̀ try láti ẹ̀ ti wo bí amọ̀ lè change mind ẹ̀ but ó insist. Okay. Ó mọ̀ kọ́ta máa ṣe jẹ́ ká ṣe báyìí. Jẹ́ ká ríra lọ́la. Tábà ríra lọ́la we'll be able to sort it out as in one on one. Ìmọ̀ pọ́nrọ̀ orí fóònù dàbí pé kí a ríra kojúkojú bebrebe. ẹ ọtí mi hmm? ṣé ìgbàgbé ọ̀rọ̀ ohun tí mo bá ń sọ. ṣùgbọ́n owó ni ìwọ lè gbàgbé bébè gan gbàgbé láéláé akẹ́yìn jẹ ní ẹ tí mo kó jìrò adìyẹ. èmi lèmi yóò tiẹ̀ ọlọ́run á pèsè. àbúrò àbúrò nǹkan yìí ó yà ń lẹ ara bẹ́ẹ̀ rí think you are going to like seriously ó gbójú láyà ó dẹ̀rí wọ́n lé mi majestically bẹ́ẹ̀ ni pé olóṣèlú lé fún mi are you mad like seriously something wrong with your brain ṣé ní nǹkan tó wà ló brain rẹ yìí ní nọ́ọ̀tì kan tó wà bẹ tó ń dáhùn tó fẹ́ jábọ̀ ni wọ́n ti lé mi wọ́n bá mi sọ trash tó ń sọ yìí are you okay are you mad ẹ́ eh? kí ló kí ló jẹ náà kí ló jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn mọ́ tó fún ẹ láyà pé olùdásílẹ̀ nǹkan bá bá ń sọ ọ́ bìṣ jẹ́ kí n tẹ̀wá fara sórí ọ̀rọ̀ níyì tó ń sọ yẹn sórí níyì tó ń sọ̀rọ̀ yẹn jẹ́ kí n kọ́kọ́ yé ẹ e. tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ pẹ́rẹ́ báyìí ni mo mú ọ̀rọ̀ ẹ̀ àti mo mú ọ̀rọ̀ ẹ̀ jẹ́ pẹ́rẹ́ bọ̀bọ̀ ó tó wá ṣe yìí sí yìí èmi àti nílẹ̀ ètùwọ́ lálápàtó òbí àtẹ mo fẹ́ wò ó tó tó oh, wá fún we shall see. there will never be a next time. okay good day. ẹ gbà mí tẹ́ ẹ máa wọ́n idiot tó pe ẹ̀dá ìgbà tó lómi nínú ẹ máa wọ́n lórí burúkú ọ̀rọ̀ ṣì yí kíni tó dàbí àmú ẹ̀ báyìí I imagine the oh God. kẹ́tì fún mi signal bẹ́ẹ̀ kí n yàbò kí n plug in mọ́ bí socket ah kókó ni wọ́n lé wa just like that kó máa sọ̀rọ̀ sí rẹ̀ ní àwọn it's not done like that. wọ́n worry.

ṣá láti placement fẹ́mi àbí girlfriend wá sínú ilé yìí ó wá pariwo kí ni mo sọ ó ṣe wàá náà mi mọ́ mi lé yìí ó dẹ̀ ṣe bí ẹni tó mọ̀ nǹkan tí mo sọ bí ẹni pé àjọ mọ̀ yín kọ́ ni. Just, just take it easy. You see, don't take decisions while you are hungry. Control your tongue. Me understand what you're trying to say. Kí ló ń sọ? Oh, understand. Yeah. Níyì, òun you fún mi pé understand greek ni mò ń sọ yìí. ti ṣàkàpàpà àgbàlagbà máa ń sìn kan tó bá ti ń hesitate ó ti ń di kẹlẹbẹ ni just just go straight to the point. okay like i explain for you in clearer terms your girlfriend kí ni mo ti ẹ̀ girlfriend mo pè ní fiancé ẹ̀ ó wá sínú she actually came into this house ó wá pọ̀ mí lé mi lórí bí ẹni pé àwọn olè òtò ìbátan tẹ̀sí náà nìkan wọ́n ní ilé mi. kí ni wọ́n tó máa fi jẹ́ dàbí ṣé ẹjọ́ plan ẹ̀kọ́ ni. kò possible kí n bọ́ wẹ̀lẹ̀ plan fún ní ọmọ mi kò possible ju nítorí ọmọ mi ṣé òun ti pé mo sọ̀rọ̀ mi yẹn fún un pé èmi àti àti àti bẹ́ẹ̀dì mi ṣé èsì mi mú nà my girl friend sí you are the love of my life kò possible kí n fún obìnrin ní àdírẹ́sì bẹ́ẹ̀ kó wá kó wá ìmọ̀ràn àti ẹ̀kọ́ possible jọ gbọ́gbọ́ ẹgbà tó bá ti ṣẹlẹ̀ ó ti yé mi but I will sort it out jọ̀ọ́ tó yọ̀ lọ́nà. I, love you. What? Please. No, kì í ṣe Chige. See, baby, relax. Could possible can n rán yàn wá sí ilé embarrass ẹ̀. I can't possibly do that. John your Ọlọ́run. My own is surely girlfriend ẹ̀yẹ jẹ́ kí n rán ẹ sí. So bí pé ìtọ́ ṣe yẹ tó wá ìdájọ́ wá ṣe bí ìbàdàn. Ó jẹ́ kó mi yẹ ọjọ́ tó bá tún tú rẹ̀ ṣe want to try it, you won't go gbọ́dọ̀ tí máa ṣe kọ́ rẹ̀ ò Relax now, see, it won't be any and you can't take decisions while you are hungry see whatever decision tó take tí mo bá ń bí wrong please Just tó just take it easy. ó sọ fún like me you don't love me You don't try to play me that is why you can take somebody to to my house come and beat me up ó yẹ to play me. relax jọ̀ọ́ tó lọ́wọ́ mo bẹ́ẹ̀ ni whatever tó bá ṣẹlẹ̀ mo máa wá àtúnṣe sí i take it easy. I don't know just just do something about it. do something about it. Ó gbọ́dọ̀ ṣe lẹ́yìn. Ìwọ tó bá ti dọ́dọ̀ yà ṣẹlẹ̀ sọ fún un mo ní kò jọ mo nílò ìwọ pé kó bá mi fún un lówó yìí kò jọ. Eré bó bá pẹ́ itọ́ tí mo túlẹ̀ kò gbọ́dọ̀ gbẹ onírànù tó. ṣé wà mí ìdílé síra ẹ̀ gbogbo títí ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ bá mi bẹ́ẹ̀ ni mo kọ́ tí mo ṣe fún kòkòpí kòkòpí kọ́ mi mọ́ tí bá send message sí kò ní reply mo tún wọ́n pé ah, kí ni tó ń ṣẹlẹ̀ mo tún wá lọ sílé kò tiẹ̀ fẹ́ rí mi oríṣiríṣi lè tí mi gbọ́n gbòòrò táwọn ọ̀rẹ́ mi rí tèmi gbogbo fúnra mi fojọra mi rí ó lè jẹ bá mi bẹ níyì rẹ mo ṣe bá yín kẹ bá mi bá sọ̀rọ̀ kò sí ní báyìí ní ti lọ. tí a gbére fún ẹ náà wọn ò lọ Ìbàdàn. mo dá gbére fún mi. ìwọ lèmi mọ̀ níyàwó ṣó ti yẹ ṣẹ́wà mo ní mi báyìí ibẹ̀ ló máa gbó sí níbi ló máa gbó sí níbi ló máa gbó sí ṣó ti gbọ́ fọkàn balẹ̀ o èmi kò lè mí ẹ́ mi ò fi bí sán oore àwọn ọmọ rẹ tó ṣe ń gbèsè ayé mi. àní ó fọ́pọ̀ ẹ bá nílẹ̀ láti mọ̀ pé mo fẹ́ ọ́ kò sí ń ṣe ṣe láti mọ̀ pé mo fẹ́ràn rẹ̀ kò sí ń ṣe lè ṣe láti mọ̀ pé mo fẹ́ ọ́ kò sí ń ṣe lè ṣe láti mọ̀ pé mo fẹ́ ọ́. mo wà nínú mísìn lẹ́kọ̀ọ́ bàtí máa check fún mi sí mo ní like ten missed calls kí ló dé tí kò sí problem ṣá. gbogbo ìtọ́jú ayò kì í ṣe ọ̀rọ̀ tèmi o ah, ah. ṣé o mọ oore bàtàbàtà tọmọ yìí ṣe fún wa ni. so nítorí ọ̀rọ̀ ṣé wàá lẹ́sẹ̀ pè mí nípe jàyà bẹ́ẹ̀ yẹn. Ah, mọ́mí ẹ wo ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín mi ò fẹ́ sẹ́wà mọ́. Ah, ọ̀rẹ́ lèyàn máa fi ń san oore o. mọ́mí kí ló ṣe tíyàn kan ṣe rí ẹ ah, èèyàn kan ló ra estate fún ọkọ ẹ èèyàn kan ló ra odidi masadasi tó ra fọkọ ẹ kí ló wá ṣe ode tó ṣe ọlọ́run ni kò ṣe ode ti ṣe nìyẹn ọlọ́run asọ́lẹ̀sán ẹ jẹ́ kó bàbá ti tiẹ̀ lọ. mo mọ ohun tọ́mọ yẹn ṣe nínú ìgbésí ayé wa o o wá sọ pé ò fẹ́ mọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. ẹ mi ìfẹ́ mọ́ kó bàbá títí ẹ lọ. òun ló máa fẹ́ òun lè mímọ̀ níyàwó. ẹ jẹ́ ti kọ́ tí mo dá láti sọ tí tá a bá jọ bẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀ báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà o. èmi ni mo bí ẹ èmi ni. yẹ́ẹ̀ ohun tí bá dẹ̀ fẹ́ ló máa bá mi fẹ́ ah, mi ì lè sọ ìrì inú gbó kinní kó lọ torí. Ah, tó de tó de máa já sọ́lọ́pọ́n ẹ lísìn sí mi náà ọmọ mi ẹ lísìn sí mi náà èmi náà ní pọ́ǹtì tèmi náà. òun ló máa fẹ́ tèmi nìyẹn. ẹ má wọrí iṣẹ́ tí iṣẹ́ tí mo ṣe ń bàdàn yìí tí n bá parí ẹ̀ tí n bá délé. ẹ máa wá introduce ọmọ tí mo sọ yẹn sí yín. kò burú ń gbà nù máa bá mi léré. tó bá dalẹ̀ màá ní kí sukọ mi kó connect video call yẹn ó ti yé yín a máa sọ̀rọ̀ dáadáa lálẹ́ ok ma kẹ́ ẹ take care ma. ó dàbọ̀. sójú ọ̀rọ̀ ọṣẹ wa yìí lọ ni. Thank you. ah dijinero aka the mafia aso kò sọmọ náà. bàbá àti mi idiot fún mi gbẹ̀dù jàre. ah ah ṣe ọmọ ọjà pẹ̀lú nǹkan tí mo ṣe fún ẹ ó gbé mi ọkọ̀ ìfẹ́ tán ó wá sọ àjẹ̀nù ó jẹ́ kí agbami ìfẹ́ gbé mi lọ sí wàhálà ṣùgbọ́n fẹ́ kí ní kan kó jẹ lójú wípé ẹni tó mọ̀ àti wáyé ọ̀gbun ló máa ti padà ẹ̀ owó tó dá mi ni mo dá ẹ̀ rẹ̀.